إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا عباد الله فاعلموا بأنه ورد في الشرع الحكيم النهي الشديد عن التشبه بالكفار وهو مبدأ قرره الإسلام وقد جاءت الإشارة إليه في سورة الفاتحة التي نقرأها في كل صلاة قال الله تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وفيما أخرجه أبو داود وابن حبان وصححه من حديث عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من تشبه بقوم فهو منهم وحسنه لحافظ ابن حجر في الفتح التشبه المنهي عنه هو مماثلة الكفار بشتى أصنافهم في عقائدهم وعباداتهم أو عاداتهم أو في أنماط السلوك التي هي من خصائصهم وكذلك في بعض كلماتهم وعباراتهم فقد نبأ الله سبحانه وتعالى على ذلك في قوله يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا جزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حفرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون فيأخذ مما ليس من خصائص من هذه الأشياء مما لا يعارض نصا أو أصلا شرعيا ولا يدخل في النهي الإحسان إليهم والبر قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين adúpẹ́ fún ọlọ́run ọlọ́ọ̀bà tí ọpẹ́ tọ́ sí àgbà yìí pé kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run ló nìkan pé Muhammad sallallahu alaihi wasallam ẹrú sin ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ ní kí tí ó tí ó àti àwọn ará alẹ́ àti àwọn ìjọ àti gbogbo ẹ̀yọ́ tó bá mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìdè ẹ̀yin ẹrú ni ọlọ́run ẹlẹ́ ọmọ yìí pé ọlọ́run ọba alẹ́kẹ́ọ́lá àti òjíṣẹ́ rẹ̀ wọ́n kọ̀ fún wa ní kíkọ̀ tó lágbára ipe a gbọ́dọ̀ máa jọ àwọn tó lè tẹ́lẹ̀sìn Islam nínú kótópà tó ti kọjá lọ tá a sọ̀rọ̀ lórí ìdíbò kátó lọ́wọ́ wọn ni a sọ̀rọ̀ nínú mílíọ̀nù lọ́wọ́ ìdíbò kátó nígbà tó lọ́n gbé islam kalẹ̀ sọ́nà òṣìṣẹ́ rẹ̀ tiwa ọlọ́run ti wá ní ìjọ tí ó yàtọ̀ sí àwọn yòókù aróríire ọlọ́run nìyẹn tọ́lọ̀ máa ń ṣe fún àwa mùsùlùmí sáàfì yàtọ̀ sí wọn nípa ìròrí wa nípa ìwà wa nípa ọ̀rọ̀ sísọ wa nípa ìṣe wa nípa ìjọsìn wa tó fi jẹ́ ike àní ṣe nǹkan kan àbí tó bá jẹ́ ìyọnu kọlọ́run. ọlọ́run bá kọ̀ fún wa òṣìṣẹ́ náà ti kọ̀ fún wa pé a gbọ́dọ̀ máa jọ àwọn tí ìṣẹ̀lẹ̀ ti Islam níbi tí ọ̀dà tí wọ́n ń ṣe àbí inú tọ́jú ẹ̀ta tí wọ́n fẹ́ pé àwọn ní ẹ̀mọ̀ mọ́ a bá wọn ṣe ṣùgbọ́n bí sọ́bádà tí wọ́n bá ń ṣe kò sí ìwọ́n yẹn torí pé àwa mùsùlùmí la ní dáadáa nítorí káwọn bá àjọ wọn lọ́lọ́run náà ti mú wá nínú sórọ́tò fàáṣíhà táǹkà lórí ìlú ní ojoojúmọ́ lọ́wọ́ parí rẹ̀ nínú àdúgbò àtọ́lọ́síká máa nínú sórọ́tò fàáṣíhà lórí ìlú kọ̀ọ̀kan àmọ́ sọ yìí ìwọ ọlọ́run èsì nínú sọ̀rọ̀ mùsùlùmí èrè ọlọ́run tó wá sí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tọ́tọ́ mùsùlùmí nínú tó ọ̀wọ́ tí ọ̀yàtọ̀ tó yàtọ̀ sí ìtọ́yẹ́ pé tí ẹ̀ bá ti gbẹ́sẹ̀ lé yóò rí ìyọnu sọ̀rọ̀ ìtanilólógó ti ń bẹ́ẹ̀ mẹ́yẹ lórí ipe àti ojú ọ̀nà kan ń bẹ tí àwọn èèyàn mọ rìn tí ò sì kọ́ tí ètò ojú ọ̀nà tó straight dọ́dọ̀ ọlọ́run tí ètò ojú ọ̀nà tààrà dọ́dọ̀ ọlọ́run ẹ̀yin la nínú mọ́sálásí gbogbo wájú kalẹ̀ adákẹ́ àti gbọ́ àwọn mi ọ lọ síbi táwọn ti fẹ́ lọ sin ọlọ́run wọn ò ní ọlọ́run làwọn fẹ́ lọ sìn wọn ò gbé ìlú lọ́wọ́ wọn ò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n lè má ju méjì mẹ́ta lọ ní nígbà tí wọ́n bá tì mọ́lẹ̀ báyìí ẹ̀rù kú bí ọgọ́rùn yẹn ní bẹ́ẹ̀ rẹ̀ wọ́n láwọn ṣe lọ́run ẹ̀wù sí èsì tuntun àríwọ̀n sí wọ́n ti tẹ̀lé tẹ̀ báwọn. ọlọ́run wa ń sọ fún wa ń sọ wá lólobó nu suratul Fatiha àtàǹkà ní ojoojúmọ́ lórí wa ife náà sọ̀rọ̀ ọlọ́run ojú ọ̀nà tọ́tọ́ òun náà ní kò jẹ́ o ojú ọ̀nà tààrà tá a fi rí ìyọnu wọ ọlọ́run tá a rẹ àfi àwọn dúdú gbogbogbò tí wọ́n ti máa pè é ní ẹ̀sìn fáwọn èèyàn kódà wọ́n ti máa pè é blessing fáwọn èèyàn pé ìbùkún ni ìbùkún lórí ìbàjẹ́ ìbùkún lórí títẹ̀lẹ́tẹ̀ ìfọ̀n kọ́lọ̀ kọ́ máa dáàbò bò wá kọ́ máa dáàbò bò gbogbo àlámọ̀ yìí sí àwọn tí ọlọ́run bá kó wá sí kọ́lọ̀ ọ̀nà ọlọ́run ojú ọ̀nà àwọn tí wọ́n ọlọ́run tó o ti rẹ fún náà làwọn ànábì ọlọ́run àti àwọn tí wọ́n jẹ́ ẹni àti àwọn tí wọ́n kú sí ojú tí wọ́n nínú àwọn ẹ̀sìn ṣáájú ojú ọ̀nà wọn ni kò máa tọ́ wá sí ghayril maghdubi alayhim tí ò ní jẹ́ àwọn tọ́lọ̀ ti bínú sí àwọn náà sì ń sin lọ́run àwọn àlọ́ tọ́lọ̀ ní kí wọ́n ó ti kọ́ ni wọ́n ń ṣe wọ́n lọ sọ àtàwọn tí wọ́n ti tí wọ́n rò pé lójú ọ̀nà ti làwọn tó fi ẹ ẹ ẹ ẹ tó rin ijó ìlú wọ́n máa wú ẹ máa ń ṣe irú bàbá wọn fi yóò sọ ọlọ́run ní ìgbè ẹ ti fọ́ ọdún ẹ máa wú ẹ máa ń kírun ẹ̀yin náà mọ̀ pé lẹ́yìn ẹ̀ máa ń ti ṣe òjijì ọlọ́sọlọ́lá àdìmọ́sálà ó kú sọ́nù hadith tọ́fẹsẹ̀ ilẹ̀ látọ̀dọ̀ abdullahi bin umar ikú òjijì ọlọ́sọlọ́lá àdìmọ́sálà sọ pé máa ń tẹ̀sán sa àdìkáwó mi ń fọwọ́ mi nìyó. ẹ bá ń lọ sí alábọ́ọ̀nù tó fi ń fara hàn láti jara rẹ̀ ju àwọn èèyàn kan ó náà ti bínú wọn. ọmọ fáwọn èèyàn kan tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ń ṣe nǹkan báyìí ó náà wá gbìyànjú pé bí wọ́n ṣe àfihàn yẹn lòun náà ti fẹ́ hàpíà bí wọ́n ti ń sọ̀rọ̀ lòun náà ti fẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n ti ń ronú lòun náà ti fẹ́ máa ronú bí wọ́n ti ń jẹun yẹn lòun náà ti fẹ́ máa jẹun ibẹ̀ lọ́la yú à mẹ́tẹ̀kẹ́ bàhà bí káwọ́bí nǹkan wà nínú hom òtí ọlọ́sà sálàm tó sọ pé ẹ bá jọ ìjọ kan ti dára mọ́ ẹ bá ti àlàbọ̀rùn nínú ìdílé abáwá tẹ̀tẹ̀ bà tẹ̀kẹ́ lọ́sà olùkọ́ àwọn kan ń ṣe lónà wa ni wọ́n fẹ́ kọ́pì wọn wọ́n fẹ́ jọ wọn ọlọ́run yóò ti fi ó yóò ti fa àdéhùn sáà fẹ́ kó ti wà nínú wọn nìyẹn ìyẹn tó tó bá jọ àjíǹde àwọn tí wọ́n gbé ìdè pẹ̀lú yẹn torí ẹ̀ ló fi jáde fún ìyẹn sọ́ra pé ntí Islam bá mú wá oníkàtẹ̀lé ntí Islam ọba mú wá kàtà kékeré sí i nígbà tá a wá fẹ́ fi àgbọ̀dọ̀ jọ àwọn tí wọ́n ti ẹlẹ́sìn Islam yìí níbi ìkìlà àti ní jọ wọn àní jọ wọn pa àdí ọkàn tí ọ̀dà tí wọ́n máa ń ní. tẹ ẹ bá tẹnu bọ ọ̀rọ̀ àjẹ ọkàn tí ọdá ti ń bẹ fún àwọn tí wọn ìtẹlẹsì islam ẹ ní urúbà yìí urúbà yìí lè gbà á ní ní ọ̀nà ìgbà ìjọ pé wọn tá à ń ṣe ní ibadat àní jọ wọn nínú ìpèsè wọn èyí tó ṣe pé a sì mọ̀ báwọn ní ọmọ ń ṣe nǹkan báyìí àbí inú wa wọn tó ṣe pé ó ti hàn ní àwùjọ fáwọn ẹlẹ́sìn báyìí ní máa ń ṣe nǹkan báyìí nínú ìlú àbúrò jọ wọn bẹ́ẹ̀ tá a bá ní ká lè díẹ̀ wò nínú àfídà nínú ọ̀rọ̀ àdìọ́kàn ọlọ́run rán òjijì ọlọ́run sílé ayé àwọn òjijì ọlọ́run rán wọn sílé ayé ó sì ní kí wọ́n wá fi ọ̀nà mọ́ rẹ̀ dénìyàn ọlọ́run ara nínú àwọn òjijì ọlọ́run ànábi yíṣà lè dàrá tó sára ọ̀nà ara ni wọ́n gbà bí olùfèsì lọ́lọ́run tó bá wù ló lè kò ní bàbá ìyá nìkan lónìí ọlọ́run ọlọ́dà Hawa láti bí ẹ̀fọ́n Ádámù alayhi salatu wa salam dá àwọn ẹ̀dá yòókù alí alíyà ọlọ́run níbi Ìsá alayhi onye wa lẹ́nu tó pé ó ní ìyá ní bàbá àti yí pé wù ọlọ́ba tó pé ìnàmà káwùnà ìṣe na ìdá arabinà ànàkúlẹ̀ lákòókò nǹkọ̀yàwó. ìfẹ́ àwọn ọlọ́run lórí gbogbo nǹkan tá a bá bẹ sọ nǹkan wọn máa bẹ. ọlọ́run wá ànábì ọlọ́run tọ́jà lọ́nà àrà ń sọ́nà sílé ayé tọ́wọ́ sùn sùn tó wà náà sí lọ́lọ́run. kéèyàn ọsọ ibé ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ó ní ọlọ́run kókó sínú obìnrin fóṣù mẹ́sàn-án ńgbọ̀ wá yá lọ́wọ́ àbí lọ́mọ. ọ̀nbẹ nínú àwọn mùsùlùmí wọ́n pọ̀ ní ọjà lẹ́gẹ̀rẹ́gẹ́ títí wọn bá ń pe nígbà lẹ́jọ́ ọ̀sọ́ra tí bá ń pè é ó sì tún máa ṣe á ní bọ́bá dá onílẹ̀ wọ́n máa gbé òdò ni táyì lábáyé ti tó abala àtàdì ni ó tún mú fẹ́ àwọn oṣù tìmọ̀ gbàlájì àwọn ẹni ìgbélé ayé wọn ọ̀mọ̀ jí abájọ báwọn ìgbélé ayé torí pé tọ́lọ̀ ń lọ́wọ́ ayé tó wà máa aláṣẹ ìdílé náà wáyé ní sẹ́yìn láàrin àdúgbò tí wọ́n wá sí ni ọmọ ẹdẹ ni àtàjẹ́ lọ́wọ́ á sìn nílé dá wọn. nígbà tí ẹni ń sàdó àti ń pe orúkọ nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ń wọ́n wà ní ìgbà lórí ti máa gbọ́ wọ́n á tún sẹ́dọ̀ ní ìdíje rẹ̀ wọ́n ní kọ́kọ́ kan bí àìsàn rẹ̀ gbọ́ <laughs> ni wọ́n rí bẹ́ẹ̀ wọ́n sọ ìdíje rẹ̀ táyì sábà wá ń pè yàn tí wọ́n kí ni ó ìtọ́ba jẹ́ ìyọnu ọlọ́wọ́n bá rẹ̀ ìgbẹ́ ìlú ọlọ́wọ́n bá ní sí ìwòsàn àìsàn kó mú àìsàn kúrò lára wa gbogbo àwọn èèyàn wa lọ́wọ́ láàánú rẹ̀. àwọn èèyàn míì wọ́n ní ọkàn bí ọlọ́run ni àwọn míì ní ọkàn bí ọmọ ọlọ́run ni. tí òfin kọ̀rẹ́ sínú ẹ̀ tó tó kó lè ولده ولم يكن له كفوا احد ọlọ́mọ bá òbí má ẹni náà òbí mi kò sì fẹ́ gbọ́dọ̀ àbí ọlọ́run àbí ọkàn tí ọ̀dà lélẹ́yìn àbí ọkàn burúkú lélẹ́yìn àbí ọkàn táwọn míì náà ó máa ní tí wọ́n tún sọ yìí pé lásìkò ilẹ̀ ni ọ̀rọ̀ ti ń bẹ wọ́n lọ́rọ̀ náà lé kéde ìsà ọmọ mọ́ríyàwó àdìẹ ọkọ̀ burúkú ntí òsínú gbéra ọlọ́run àwọn míì náà tó wá jó wá Islam ní láti ìpìlẹ̀ lọ́lọ́run ti dá ìmọ́lẹ̀ àdébí ọ̀sọ́lọ́ mọ́ àdé ọ̀sọ́lọ́ tó tó lọ́ọ́ dárú ẹ̀dá kura wò sọ ayé wò àdìgbà mẹ́ta ìmọ̀ ẹ̀kọ́ kọ́ ni ọlọ́run sọ fún àdébí ọ̀sọ́lọ́ tó nílẹ̀ lọ́dọ̀ wọn iná ní ẹ̀dìbò bẹ́ẹ̀ náà ni ilé èèyàn méjì mẹ́ta kó wà ní mọ́sálásí tí mùsùlùmí tí wọ́n máa ti gbogbo la ilaha illallah méjì mẹ́ta kó máa di sọ́ gbogbo àwọn tí ń bẹ ní mọ́sálásí máa di sọ́ gbogbo ará àdúgbò yóò sínú ẹ̀sìn Muhammad sallallahu kọba la ka ìmọ̀ rárá tọba fẹ́ sin lọ́run rẹ sin lọ́run rẹ lọ́nà tó o nígbà tí tọ́gbà ẹni kejì. anabi sallallahu alaihi wasallam orí àwọn èèyàn fẹ́ kí wọ́n kí gbogbo níjọba ibi àjọ àwọn ènìyàn lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam fẹ́ kí irigba ọ̀hún ala àwọn bókẹ́tọ̀ fa innakum la tẹ̀lé ìhùn náà lọ́wọ́ la bá a yìlá fa innama tẹ̀lé ìhùn náà tẹ̀lé àgbàkọ̀. أو كما قال صلى الله عليه وسلم òtí ọlọ́pàá sọ́ra sọ pé ẹtí pẹ̀lẹ́pẹ̀lú ara yín ẹtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tẹ́ bá fẹ́ẹ́ tẹ́lẹ̀ ọmọ wa wọ̀n fún mi. kìí ṣe pé ẹni tí ò sí pẹ̀lú yín lẹ̀ ń pè káwá tó kó kígbe ara ara gbọ́dọ̀ pé amẹ́ríkà lọ́wọ́ kọ́ wá kígbe ẹlòmíì ó gbé fóònù lọ́yọ́ máa kígbe bí fóònù ṣé ọ̀rọ̀ gbé yín ṣé sókè lọ́wọ́ arọ̀rọ̀ fóònù nígbà bá kígbe ní ọlọ́run tó túmọ̀ yín ilẹ̀ ń pé kéèdì ibi adìsílẹ̀ ń gbé sáni sọ̀tà ń pọ̀ jù kéèdì adìsílẹ̀ ń tẹ̀ ń pé sábà tó ń gbàtẹ́ bá tó jágbe mọ́ ìní ó tó gbọ́ bí ẹ bá ti ẹ̀dí sí gan bí ẹ bá jágbe mọ́ ẹbí gbàtí ìyẹn kàn ní àgbàdo sí ẹ̀yìn gbá àdúgbò wa ní wọn gbàtí ọ̀tá àgbàdo kẹ̀kẹ́ bí àníṣe ọ̀sán àǹfààní ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá tí ń gbọ́ rẹ̀ ń pè ó sì ń wò bẹ́ẹ̀. àbí ọkẹ kan ló tún wọn lọ síbi kí wọn máa tìbò sínú ilé ọlọ́run ní ọlọ́run àti oríṣiríṣi jákujàku mi. nínú àwọn kẹlímọ̀tò àtẹ̀yìn orí ilé bí abọ́ ọ̀fẹ́. ọ̀rọ̀ tó ti fi àmọ́ ẹ̀rí bẹ́ẹ̀ gbani ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọba ìbàjẹ́ ni ẹ̀ ń bàjẹ́ pẹ̀lú ẹ̀. wọ́n á máa ti yẹ lọ síbi kọ́ máa yọjú létí kọ́ máa wá babaláwo ti àti kọ́ máa wá àfóńfá àfóńfá tó lọ tẹ ọkàn tẹ ọkàn bá lè sílẹ̀ tẹ́ wọn pàtó níbi bí òsì gbọ́ kan bá lè tẹ̀lé kan bẹ lọ́tọ̀ àbí àbí sákàdá kan bẹ lọ́tọ̀ àbálùjẹnu kan bẹ lẹ́yìn gàgà yọ máa bá sọ̀rọ̀ náà pé ah àfa ń gbówọ́ ẹ jọ̀wọ́ nínú ẹja náà náà yẹn. àdìọ́kẹ̀ tí ọ̀dà tí wọ́n máa ń fi ń taari yẹn lọ síbi ìdè ìdè tòótọ́ ni ìbájú kan bá tẹ̀lé àwọn tó bófin èdè yóò fi tí ó fi kú sórí kéde yìí tí ó fi lọ bá lọ sórí kéde yìí ọlọ́run kọ̀ yẹn o ọlọ́run ọ̀fẹ́ yẹn o kódà bọ́ tá a bá àdéhùn ṣe fún yàn tí ń tẹ̀rẹ̀ lába nínú Islam ìbátọ́mẹ́ ìbátẹ́ni kejì jẹ àtàtì burúkú àwọn àti ìbá bá àná tó ṣe fún ọ ìbá yà kúrò àná lọ́wọ́ ayé àkúrò àti tó fi hàn sáwùjì lọ́nà tọ́lọ́wọ́ tó gbà sọ́kalẹ̀. òkú olé gbogbo ń ọmọ mọmọ nù gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí ọkọ burúkú yẹ a gbọ́dọ̀ jọ àwọn tí islam lórí wípé a gbọ́dọ̀ mọ̀ islam kí islam wá iná oríṣiríṣi bá a sọ̀rọ̀ lórí nígbà mi lórí àwọn lectures táwọn ọ̀dọ́ máa ń ṣe máa fún wọn ọ̀nà táwọn ti ya sẹ́sìn yẹn àgbọ̀lọ̀jọ́ wọn bẹ̀. tí mùsùlùmí yóò bá pa ẹran bisimilahi wàlúwàlú àtúwà ló ti gbọ́ bẹ́ẹ̀ bí ló ti dù àwọn anìkọ̀ ọ̀pá lórí já kọ̀ ọ̀pá lórí já láì lu ọbẹ̀ àdìgí náà ń àdìgí tó nù. kí á ní ọmọ àtọ̀bẹ̀ bọ́ ń dìbọ́ ìgbésí tí ọ̀dà ìgbésí tó yẹ pé àwọn táàbù ní ìdọ́rùn tí wọ́n ń ṣe nígbà tí ìsìláàmù délẹ̀ yìí ẹ̀rù ọlọ́run bá wọn àwọn náà rí pé táwọn ń ṣe ọ̀dà báwọn ti ẹ̀gbà ìsìláàmù wọ́n mọ̀ mọ́ ọ̀ràn ọmọ wọn pé kí wọ́n lọ kọ́ táwọn ìwé wí wọ́n sì bá wọn pa ẹran àwọn bẹ́ẹ̀. agbọ́jú báwọn míì mú wọn tí ẹ sọ pé bàbá ìdìmọ̀ ti fèrè gbọ́ kọ́ bá ìsìláàmù ṣùgbọ́n oríṣà ìyẹn ti máa fa ajá lórí jábá yìí àbí ní ọ̀bẹ lójú gbàdé yẹn bínú torí ọlọ́run tó dé wọ́n wá mọ̀mọ́ ìran ọmọ wọn tó ń bọ̀ ọ̀dọ̀ àwọn òbí kí ni wọ́n máa wí bí wọ́n ti ń gba ìsìlámù gẹ̀ẹ́gẹ́ báwọn ọmọ ti ń gba ìsìlámù gẹ̀ẹ́gẹ́ orí ìṣèṣin yẹn làwọn míì tó wá wà nínú àwọn nínú àwọn míì pé àwọn ẹlẹ́sìn ìsìlámù àwọn tó wá padà sí ìjẹ́ ìbílọ̀ iná ẹ̀ka ṣe ṣe ṣe tá a fi bá ti ọmọ ẹ̀dẹ́ ẹlòmí o tún máa kàn báyìí ní ẹbá gbèsè ìjọba ọba rẹ ojú ẹsẹ̀ ni subhanallah ojú ẹsẹ̀ ni níbo olú ẹ wa éèkì éèkì ló gbégbé gbèlè lọ tẹ́ẹ̀sì rí ìdùnnú tọ́lọ́n láyé tẹ́ẹ̀sì láyé kìyàmù nítorí òòlè fẹ́ kí wọ́n ṣe sọ́mọ rẹ kí wọ́n ṣe sáyà rẹ kí wọ́n ṣe sí bàbá rẹ kí wọ́n ṣe síyà rẹ kí wọ́n ṣe sí wọ́n gan tọ́ wá ń ṣe sí ẹ̀dá mi ní ẹ̀dá ọ̀rọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ọsọrọ kọkọ nípa sinẹ jọba tí arabu ni yẹ gbọ́dọ̀ sí ọkùnrin tó bá bọ wájú olùgbé lọ nípa gbogbo ń dọdọ lọ yẹn gbogbo ń bí ọ̀rọ̀ sinẹ yìí ò lè bí lẹ o anabi wa sallallahu alayhi wa sallam wà sàdó àkókò kọlọ ó sì bàyà làákà yẹ ó sì bàyà gbáyà yẹ ọwọ́ àtọkù pé sinẹ tó ń bí yìí ṣé ó dùn mọ́ fún ọmọ báyà rẹ ṣe ó ní rárá o à bíbí àwọn bọ kí wọ́n máa bọ́ ọmọ rẹ tó ní yàrá ọmọ oúnjẹ ajẹ ìyàwó rẹ kẹ́lùmí ọmọ abọ́ kọ́ máa gùn mọ́lẹ̀ onírárá o òun ọ̀yọ́ ń fi tí wọ́n mọ̀ fẹ́ tí wọ́n bá ti sùn náà ìyá àyè ìyá àwọn tẹ̀lé ọmọ àwọn tẹ̀lé ìyàwó àwọn tẹ̀lé lọ́ba ronú lọ́ba ní láyé òun lè sìn wọn. ìlú wa ti jẹgẹ́ débi wípé tọmọ bá pẹ́ kó tó dé ń tukú báyìí kọ́ọ̀dù ọmọ ránṣẹ́ kọ́ọ̀dù ọmọ pèrè àwọn ránṣẹ́ bóò ní tuntun lé o tẹ́lẹ̀ wúro rẹ o kèsì pọ́mọ́tọ́ ni o ọkàn pẹ̀lú ni o nítorí gbogbo ń gbọ́ gbogbo ń ti ń ṣẹlẹ̀ ọlọ́dàgbọ́mọdé ọkàn mọ́tò wa ọlọ́kọ̀ọ́bà wa kòró ọba àkókò lẹ̀ ṣùgbọ́n nígbà tí kálukú bá ti ni o kò sí nyere kú o ntọ́ba wà láàrin yín níbi ìbàjẹ́ ọlọ́run ní máa máa jí padà àtẹ̀yìn náà bá jí sí bẹ́ẹ̀ lọ́kàn yín padà o. inú ẹ tó jẹ́ kó ti fẹ́ pọ̀ jù lórí ẹ̀ náà níjọba wa o tí wọ́n máa fún àríkọ́sọ ojoojúmọ́ ibi táwọn bá tẹ́lẹ̀ rè o ibi bá tẹ́lẹ̀ rè o. ṣùgbọ́n bó o la ṣe bí bó làwọn ẹ̀ lè ọlọ́kọ̀ sànù wa tó tún lu wa gbanú funfun ọba tó máa méjì ó ti ń bẹ́ẹ̀ náà mí tiẹ́ láwọn ṣe tún bínú ìṣèjọ ẹgbẹ́ náà náà làwọn náà lè. àwọn ní ọmọ rìn láì wọ bàtà àbá mi máa ń gbé lẹ́ńtà yìí tí ọtí dájú méjì òní wọ bàtà àbá bàtà yìí wọ́n rárá kò dé ẹ̀dí dájú lò àgbà tó bá débi dé ń lọ kò sì lè kàn lọ́ọ̀ lójú lórí ti ọlọ́ọ̀bọ̀ sí ìké ọ̀bá sí ìfẹ̀ẹ́sì. a lè gbìyànjú ṣùgbọ́n gbìyànjú wa kọjá àdáàlì kọjá ń àwa agbìyànjú lọ́nà halali agbìyànjú lọ́nà haramu wàláyé àdékọjá tọ́lọ́ ti kọ sílẹ̀ nínú àfọlùmọ́fò. ọlọ́ni ìnà kúlẹ̀ fẹ́ẹ́kì nìkàlá fúnà òdòpadà gbogbo nǹkan láti ṣe gbogbo ẹ̀ kó tó máa gbogbo ẹ̀ láti kọ́ gbójú lọ sáré tó tọba wa sáré sáré lọ́nà tọ́lọ́ ọba ọba fẹ́ ìtọ́lọ́ ń bá fẹ́tọ́ bá ń ṣe wá àlọ́ ń bọ̀ fi àgbáríkà jù. ọlọ́run tó kìlọ̀ fún wa nínú Quran lórí pé a gbọ́dọ̀ máa sọ gbólóhùn àwọn kèfèrí àwọn tí àwọn káàbì tí wọ́n lọ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n bá ń sọ wípé à tó bá ti pé ẹ gbọ́rọ̀ sí alẹ́ nu pípẹ́ ẹ mọ́ lọ ni wọn ìbá ti pa ní. àwọn èèyàn àwọn tí àwọn tí ẹ fún ìbá ti kú wọ́n sọ bẹ́ẹ̀ fún àwọn àwọn ọmọ mi lòlè. ọlọ́ọ̀dì ọlọ́ọ̀dì lórí kò sí gbogbo tí ọ̀sẹ̀lẹ̀ ńtọ́lọ́ bá ti kọ kú mọ́ àti okùnfà rẹ̀ yóò débi tí ó ti kú báyìí pẹ̀lú okùnfà wọn. kò sí ńtọ́ bẹ́ẹ̀ létí ìdí ẹ̀ ti kọ kó tó wáyé ayé ìdí ẹ̀ ti kọ kó tó wáyé ayé tí o sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ bọ́dọ̀ ti rọ tó o bá mórí bọ́ bí ewu mọ́lùkọ́ fún rẹ̀ yìí nípa lọ́dọ̀ ọlọ́ èèyàn nìkan ọ̀rẹ́ mi. ọ̀ ń bọ̀ láti náà wá sí Ìlọrin lójú ọ̀nà ní ásírẹ́ǹtì ti kọ̀ọ̀mọ̀gbà tí nǹkan ń fẹlẹ̀ torí pé ọ̀dà ìgbà olóhùn sùn fẹlẹ̀ ṣùgbọ́n tó fi ijọ́ kẹta káwọn ará abúlé kó tó wọ lójú títì wọ́n kọ́ sí ìwòye kí ẹni ti kú ọkọ̀ tó ti dálẹ̀ lọ wáyà ọmọ ọmọ

alára pàdé àgbàgbé ẹwù ká dàrọ lọ ẹwù ká dàrọ lọ. okùn bá ń tí ọkọ àyàn ọlọ́run nìkan gbogbo ìgbésẹ̀ tí ẹ bá fẹ́ máa gbé nù sẹ́ni rẹ̀ kọ́ máa jẹ́ ìgbésẹ̀ tí ọmọ yọ ọlọ́run bá mú. ṣùgbọ́n tí ẹ bá ṣe ẹ̀ka nǹkan àwọn ìdí ni fi ń tó ń bá níbi ọ̀sọ̀lọ́lá rẹ̀ sọ́lá fún náà máa ń irú ẹ̀ ká yára ẹni lówó ká sì dá padà gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ti fẹ́ ìjọ kan ànábi ọ̀sọ̀lọ́lá rẹ̀ sọ́lá a máa yá nǹkan lọ́dọ̀ àwọn yẹ̀wúdí tí ó sì fi nǹkan dógò gbọ́ ọba yá ọlọ́run bá ti rọra nínú owó mú dógò owó ilé ọlọ́run bá rẹ̀ kájọ interact fọ lọ́nà tó gbàdá nígbà tó bá wù àtọ́ dáa pẹ̀lú wọn ọlọ́run ní kí wọ́n gba islam kò sí wọ̀ mí yẹn ṣùgbọ́n ká máa la àlàbọ̀rùn láti máa jọ wọn iná ìlú tí ọ̀dà ká máa ti dáadáa sí wọn islam ń bẹ ọlọ́ba fẹ́ kí wọ́n máa arsalinaka illa rahmatan lil alamin àwọn ọlọ́run àtàdídé náà sílé ayé ìdúkọ̀ wájú àrùn gbogbo ẹ̀dá lọ gbogbo ẹ̀dá pátápátá anabi wa sallallahu alayhi wa sallam ó sọ pé wàlláhi la yu'min wàlláhi la yu'min wàlláhi la yu'min qila man ya rasulallah qala man la ya'man jáàbù bọ̀wá ẹ̀fà. sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ṣe pé kò sí ìdólúgbàgbó òdodo kò sí ìdólúgbàgbó òdodo kò sí ìdólúgbàgbó òdodo ògùlẹ̀ mẹ́ta wọ́n ní káyọ̀ rẹ̀ òdìdí ọ̀rọ̀ ó dé ẹ̀sùn fi pé ọ̀n bá àwọn èèyàn dépọ̀ tí wọ́n bá ti di báyìí wọ́n kàn wọ́n bá wọn ni nítorí ìtàkùn lè dè náà tí túmọ̀ sí islam ọ̀fẹ́ ká máa ṣe dáadáa sára àdúgbò ọjẹ́ mùsùlùmí ni kọjẹ́ mùsùlùmí ni agbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn lọ́nà pọ̀lùpọ̀gbàdà wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi wa sallam. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فاعلموا عباد الله بأن مخالفة مخالفة الكفار وغير المسلمين يتم في مجال العقيدة كما بينه القرآن والسنة في قضايا كثيرة منها الغلو في الدين والاختلاف به قال الله تعالى يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض wọ́kàtà bíbélà àdìwòkìlà adúpẹ́ fún ọlọ́run ọlọ́ba tí ọ̀pẹ́ tọ́ sí atọ̀rọ̀ ìṣe àti ìjẹ̀fà ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹ̀rúsìn ọlọ́run ẹ̀lọ́ ọmọ yìí dé nínú ọ̀nà tí a ti máa yapa sí àwọn òkùnrin tẹ́lẹ̀ sí Islam nínú ẹ̀ náà ni pé ká máa yapa sí wọn nínú àdìọ́kàn tàbí kàdáyé síwájú nínú ìyapa nípa àdìọ́kàn wọn Quran sọ̀rọ̀ ọkọ̀ lórí rẹ̀ nínú ẹ náà ni àṣejù nípa ẹ̀sìn níta abẹ́ fífi lọ́hùn ká tún wá dá àdàdà alẹ̀ sí káti bò tún wá wọ̀ níjọba mòrin lọ lẹ́yìn sọ́dọ̀ ń gbé ìjọ fáwọn èèyàn ó sì lẹ́yìn ìwẹ̀ tí wọ́n kọ́ ló ń múra wọn ní méjì méjì méjì àti márùn márùn lóṣù mẹ́ta mẹ́ta tí wọ́n múra wọn mẹ́ta mẹ́ta tí wọ́n kọ́ ló ń kíra wọn àtọ́nu àtọ́nu tí wọ́n wá wọn kì í wọ́n lọ́run wọn ti dé kọ́lọ̀ ṣé ara ẹ̀ ṣe kọ́lọ̀ náà lélẹ́yìn ó ti bẹ́ẹ̀ ní ọmọ àdúgbò ń tẹ ọlọ́run ẹ̀sùn ti pé roughness wà fún wọn nípa lílòpọ̀ pẹ̀lú àwọn obìnrin kọ́lọ́n kọ́ máa fàánù wa kọ́ máa dáàbò rẹ̀ lù wá àtẹ́jú nípa ètò ọlọ́run ọba ọ̀fẹ́ bí ó ti fẹ́ àfi ètò ọlọ́run sọ fún wa ní Suratul Nisa wípé èrè ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ fún àwọn tí wọ́n ta ti fún kíra sáájú ní wípé ta'alaw ya ahlal kitabi la taglu fi dinikum ẹ̀yin tá a fún tíra ṣáájú ẹ gbọ́dọ̀ fi nípa ẹ̀sìn o wọlé àtàkùrù àlọ́lá ìlẹ̀ ha ẹ gbọ́dọ̀ sọ kankan pa ọlọ́run àti ìjẹba níwọ̀n àwọn mùsùlùmí mi náà ní ìsìn wọ́n sọ tí wọ́n mọ̀ ń pa lẹ́yìn ìgbà náà ń sọ̀rọ̀ ń pa isa alayhi salatu wa salam a

nkí ọ̀tà kò ìdí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bò wọ́n ní ẹ̀dẹ́ torí ẹ̀ ní anábìtú anábìwọ̀ sọ́lọ́lá àlùsọ́lá sọ́rí pé ìtò ìdí nínú súnà òun nínú súnà òun ìdí ọlọ́run sọ́lá ẹ̀ ń bá gbórí kó bẹ́ẹ̀ tó ní òun ní tó ọmọ òun máa gbé ìdí sí ayé fún ọmọ lórí kò sí nínú ìlànà anábìwọ̀ sọ́lọ́lá àlùsọ́lá àbí òní bùkátà tọkùnrin kẹkẹ máa ti ń jẹmọra nínú oníkẹ jìnnà bára ń dámọ̀ràn ni kò sí wọ́n dúró lọ fún ìdírú ẹ̀ ọlọ́wọ́ bá nìkan ni ọ̀bọ onímọ̀ wọ̀. ẹlẹ́ẹ̀kẹta òun náà kéèyàn ọmọ máa mú òfin ọlọ́run kọ́ pa kọ́ máa lò ó nínú àwọn ẹ̀ńtọ́ sáájú ni tí ànágbé àdìsọ́là tó kìlọ̀ fún wa ń tí Fátímà tó jẹ́ ọmọ mi tó bá jáde ń jẹ owó ẹ̀ sallallahu alaihi wasallam ó ti mọ̀ fọ́mọ ọ̀hún lẹ́kọ̀ọ́ níbi pé kò ní gan jáde ṣùgbọ́n tó ń sọ fún wa pé káṣí ẹ̀kọ́ máa tó gángan sáde sàtàlà ló ń yẹrẹ láàyè kan yìí pé bàbá àtòmí ni ìkànnì ẹran ara mi ní Fátímà radiyallahu anha tọ́ba jẹ́ kó ń lọ jáde ń jẹ owó rẹ̀ àwọn ẹni dán wọ́n rí òfin lẹ̀ nínú àwọn tí wọ́n ti sáájú kò sì ní lò ó bẹ́ẹ̀ náà ni àwọn míì náà ní ìpinnu mùsùlùmí bẹ́ẹ̀ náà ni àwọn tó ní wọ́n wà ní ìjọba ọlọ́pọ̀ sàánú akọ́tọ́ akéwì wá dé ẹ̀rí olè lé ẹ̀dì ní ìpè lólè ẹ̀lò owó jẹni a ní ẹ̀pè lólè kí gbogbo èèyàn mà ó lè ó ń jìbìtì tẹwàá sọ tó kó ṣùgbọ́n wò ní gbà wọ́n lè kówó jẹni àbí wọ́n sọ pé wọ́n jẹ lábẹ́ rẹ̀ ni ẹyọkan ni wọ́n lè mọ́ ó fi méjì lẹ̀ nígbà jẹ́ pọ́ rẹ̀ ni àwọn méjì sì ọ̀tá lẹ́yọkan kọ́lọ̀ ń kọ́sà àlùwà kọ́ bá tó olùwà dé ìṣe ń ṣe nìyẹn ìsìláàmù ti fẹ́ bẹ́ẹ̀ náà ti ní kí wọ́n sọ sàárè ibi ààyè ilé ìjọsìn àwọn èèyàn tó yí sàárè wọn mọ̀ sáfù iná ilé láì wá ìwé ìyàrá rẹ̀ èyí tó wà nínú ìlú rẹ̀ gan Ànábì sallallahu alaihi wasallam ó ní a lè bẹ sàárè wò ká bẹ̀ wò ń bẹ̀rù pé káà náà rántí pé ìgbà kan làwa náà wà lábẹ́ ibi tí wọ́n wà yẹn tí ó fi jẹ́ ká rántí ọlọ́run tí ó fi jẹ́ ká pèsè àkálẹ̀ kì í ṣe pé wọ́n wá lọ bí sàárè kẹ́kọ̀ọ́ oní ọ̀fẹ́ lọ ṣe special prayer kan bẹ́ẹ̀ èèyàn ti èèyàn ti tètè yìí yẹn kódà Ànábì wa sallallahu alaihi wa sallam ó ní Allahumma la taj'al qabri riba ní táwọn èèyàn wọn pàrà rẹ̀ má ṣe ní ó àkúnlẹ̀bọ èèyàn gbọ́dọ̀ díwájú sáré àlejò ọ̀sán lọ́la àyọ̀tá ẹ̀gbọ́n amágbé ìwà àlejò ẹ̀rí yàtọ̀ lọ ayé mi àwọn Yorùbá mi máa ń sọ kèfè nínú olú ẹni kèfè nínú Ọlọ́run lè yàn máa pè èèyàn gbọ́dọ̀ pè ẹ̀dá kan èèyàn gbọ́dọ̀ pé àwọn tí bẹ́ẹ̀ nínú àmì ti fáfin wá wọ́n wá wọ́n láwọn wá sí wá bí kan àwọn oṣù tí ó fi wá ẹjọ́ wa ń Senegal àtọ́jẹ́ pé ní street tó wà gan kò popular gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìlú tọ́jú sọ Abubakar ba ó ní street tó wà gan kò popular ti ń ra òyìn Nàìjíríà tí ń ẹ̀ làwọn ìwà ní gbé kí ni yóò bẹ́ẹ̀ fún ògbèjì ayé ṣe ń tẹ́kẹ̀ ṣe yẹn àwọn ànábì wọ́n máa sọ pé ha ilẹ̀ Ẹ o náà ní kí ọlọ́run ṣe kíni o ọlọ́run rẹ̀ ń tẹ́jú wa àdébí wọ́n sọ́dọ̀ bá àdébí wọ́n sọ́dọ̀ ìjọba yìí pé àgbàlá àkúgbò wà lánàbí ìjàmbá àbí èmi ni òṣìṣẹ́ ẹ̀ka yìí ọ̀tá nàbí kàmẹ́rẹ́ yìí àgbàlá àkúgbò wà lánàbí ìjàmbá àbí ọlọ́run ti sọ ní koran máa ká ara muhammadu ala ahadi min bá àdébí wọ́n sọ́dọ̀ khatama nabiyyin ló fẹ́ ẹ̀ ń bá sin lọ tó sin dáadáa láàrin òun àtọ́lọ́ ní ìkejì láàrin òun àtẹ̀yàn tẹ́wàá lọ sọ pé pẹ́ẹ́sì afẹ́sẹ̀sẹ́ ní ká lọ bí sàárè rẹ̀ ká lọ bẹ̀ wò ìyẹn ò sí inú ẹ̀sìn wa tó wọn bá ti agbẹ́ ìfọlọ́ tó bí ó wúlò fún wa wọn láti tó lọ láàrin rẹ̀ lọ́wọ́ bá abẹ́ ọ́ ìlú wa lórí bó ṣe rí ètò dáńbẹ̀jẹ̀ wọn gbèrú sí èyí tó kù díẹ̀ káàtó fọlọ́ kọ́ bá yí padà òjò òdùnnú tó fi ń rọ̀ kọ́lọ̀ ń jẹ́ ọmọ ọ̀rọ̀ síwájú kọ́lọ̀ mọ́ ti ní òpin orin fún wa olórí wa kọ́lọ̀ ń kọ́ bá wa dúró àtàwọn tí ń kún lọ́wọ́ lórí dáadáa ọlọ́dàkùn mẹ́jọ lu ọjà wù ọlọ́dàkùn mẹ́jọ bu ọwọ́ lù èyí tó ń ṣẹlẹ̀ kọ́lọ̀ nǹkan kan kó bá a kóró ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله